ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ṣèbá yóò gbà tán òun ló jẹ́ kó fi ọ̀run ṣe ibùgbé ọ̀run náà ò tún wá gbà tán ó wá fayé báyìí ó fi ṣe àpótí ìtìsẹ̀ ọlọ́run gbàǹgbà ọlọ́run fẹ̀ǹfẹ̀ ọlọ́run kìkì ọlọ́run tó jẹ́ pé ó kárí gbogbo ayé ọba tó ju ọba àwọn ọba ayé lọ ọba tó ju gbogbo ènìyàn lọ ọba tó jẹ́ pé òun ló dá wa òun ló mọ ìdí tó fi dá wa ó fún wa ní èémí tá a fi ń mí ó fún wa ní àlàáfíà ó ṣe kí ni ó wá dá wa ti ọlá ti ọlá tiyì tiyì tẹ̀yẹtẹ̀yẹ kábíyèsí dánsákìrẹ̀ mo dúpẹ́ torí pé ìwọ nìkan báyìí ló tó yìn ìwọ nìkan ló tó gbéga ìwọ nìkan náà ló tó fọpẹ́ fún torí pé ìwọ nìkan báyìí náà ni a lè ṣe kí ni la lè kíra fún a lè ṣe dánsákì fún torí pé kò kí ń ṣe ìmọ̀ṣe wa kò kí ń ṣe dídára wa bó ṣe bá ṣe mọ ara mú tó kò kí ń ṣe bá ṣe mọ̀ wá wù sí lẹ̀ ṣe ń dá wa sí àmọ́ ẹ̀yin ẹ wò pé torí pé ẹ jẹ́ ọba wa ẹ jẹ́ ọlọ́run wa òun ẹ ṣe ń dá wa sí torí kò ń ṣe ìwà wa kò ń ṣe gbogbo ohun tá à ń ṣe ni ẹ ṣe dá wa sí àmọ́ ẹ kàn ń tọ́jú wa lójoojúmọ́ àwa dúpẹ́ ayìnyín àgbẹ̀yìnga àṣekínni àṣeyín ní ọba àwọn ọba torí pé ẹ̀yin nìkan báyìí ni ọpẹ́ tọ́ sí inú fi kí wa káàbọ̀ sórí ètò Miliki Express àmọ́ ẹ má gbàgbé pé ní gbogbo ọjọ́ ayé wa ó tọ́ fún wọn láti máa kí ni láti máa dúpẹ́ torí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ Ọlọ́run dá wa sí àwa láàyè àwa lálàáfíà ó yẹ ká máa dúpẹ́ fún ní gbogbo ọjọ́ ayé wa torí pé tí ò bá sí ti Ọlọ́run ọba lókè a lè láǹfààní láti wà láyé àbí láti wà ní àlàáfíà ọ̀pọ̀ ni wọn tiẹ̀ wà lálàáfíà ọ̀pọ̀ ni wọ́n ń rò pé báwo làwọn ṣe fẹ́ tiẹ̀ ṣe fẹ́ jáde ọ̀pọ̀ ni wọ́n ní owó lọ́wọ́ àmọ́ wọn ò ní àlàáfíà wọn ò ní àlàáfíà tó péye láti lè ná owó yìí ọ̀pọ̀ dẹ̀ ni wọ́n ń gbàdúrà kí ọlọ́run gba owó táwọn ní kó fún wọn lálàáfíà torí pé àlàáfíà wọn ó ju owó lọ ìwọ wà láàyè o lè mí o lálàáfíà o lè jẹun o lè jáde o lè ṣiṣẹ́ o wá tún o tún o tún wá o tún wá ń complain pé ọlọ́run ah mo kàn you know mi ti ṣègbà mi ti ṣàwo rántí wípé ọlọ́run ọba tó dá wa bí mo ṣe máa ń sọ ó mọ èrè tó ṣe dá wa nítorí náà ní gbogbo ọjọ́ ìwà kan. wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ kó tó di pé àwọn ayé mọ̀ wọ́n tán àmọ́ o tó bá dìgbà tí wọ́n bá lókìkí tán wọ́n wà ní ìgbéraga tó bá tún wá padà wálẹ̀ wọ́n tún padà wá láti wá tún rẹra wọn sílẹ̀ wọ́n máa dá àwọn èèyàn tí wọ́n ti fún wọn ní àtẹ̀jíṣẹ́ láti bí ọdún márùn-ún mẹ́fà mẹ́jọ méje sẹ́yìn àwọn aláìmoore gbogbo. Sam Clef ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tí ó ń mì tábìlì gbìngbìngbìn nípa àwọn àgbà ọ̀jẹ̀ olórin tí wọ́n ti ní orúkọ tẹ́lẹ̀ rí àmọ́ tí wọn ò ní orúkọ mọ́. Aki Fathia Williams àti Saheed Balogun ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí pé wọ́n kú ewu ọjọ́ ìbí láṣẹ Èdùmàrè Ọlọ́run yóò dá wọn sí á sì dá àwọn ọmọ wọn náà sí. Àmọ̀ràn mi rèé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo àwa ìlú mọ̀ọ́ká ní àwòkọ́ṣe. Tonto Dike ni ó gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn nípa pé wọ́n á rí wípé àwọn èèyàn kan wọ́n lọ sí ìlú Dubai àbí ìlú London àbí Amẹ́ríkà àbí wọ́n rí mọ́tò tuntun àbí ilé tuntun àbí fóònù tuntun tí wọ́n rò pé ah àwọn ẹni yìí máa lówó báwo lọ ṣe ń rìn ó wáá sọ wípé ǹjẹ́ tiẹ̀ mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wa a ti ń gbé ìgbésẹ̀ yìí láti bí ọdún kan tàbí méjì àbí a ti ń dáwó jọ láti lè ṣe àwọn ohun tí a ṣe yìí àmọ́ ẹ pé gbogbo ẹ̀ ni ó rọrùn ó wáá sọ wípé ẹ wò ó gbogbo nǹkan tí ẹ̀ ń rí lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ kọ́ lórí o ẹ kàn gbìyànjú láti tẹpá mọ́ṣẹ́ kẹ́dẹ̀ máa ní àkójọ kẹ́ máa fi owó pamọ́ kẹ́ lè fi ra ohun tí ẹ fẹ́ lásìkò tẹ́ bá ń ba ara yín jẹ́ ẹ káwọn èèyàn máa sọ wípé iṣẹ́ aṣẹ́wó ni ó ń ṣe àmọ́ ẹ mọ̀ wípé ẹ̀yin ni ẹ tọ́jú owó yín. Davido ra aago six million naira fún ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ Chioma gẹ́gẹ́ bíi ẹ̀bùn fún valentine tí ó ń bọ̀ ní ọjọ́ friday òde yìí ó wáá sọ wípé ẹ̀yin tèmi èmi ti ra ẹ̀bùn valentine fún olólùfẹ́ mi ìyàwó mi chioma olóúnjẹ mi chef shi ó wáá sọ wípé aya mi mo sì máa ṣe ohun ọ̀pọ̀lọpọ̀ fún ẹ àmọ́ eléyìí ó jẹ́ ṣóńṣó orí ohun tí mo sì máa ṣe fún ẹ. ẹ dúró náà o tí ìjọba nàìjíríà bá fọwọ́ sí kí ọkùnrin àti ọkùnrin kó máa ṣe ìgbéyàwó tàbí obìnrin sí obìnrin kó máa ṣègbéyàwó mo fi ọlọ́run búra wípé ọ̀pọ̀lọpọ̀ ilé báyìí ni ó máa dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí ẹ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tí ó ń ṣe ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ló pọ̀jù nínú wọn ẹ gbàgbé gbogbo à ń fi òrùka sọ́wọ́ fúnra wa àwa ọmọlẹ̀ nàìjíríà a jẹ́ ẹni tí ó ń parọ́ jù a mọ́ra wa o tá a bá ríra wa àmọ́ torí pé àwa jẹ́ ẹni tí ó lọ́gbọ́n lórí tí ó dẹ̀ jẹ́ ẹni tí ó jẹ́ àgbàlagbà àwa ò ní tú àṣírí ẹnì kankan àmọ́ ṣe tiẹ̀ kì í ṣe tèmi má wàá sórí péèjì mi kó wá sọ ohun tí ò kún ẹ́ tí ò bá fẹ́ wàhálà fún ilé ayé rẹ̀. Bobrisky ni ó ṣe kíni ni ó ju bọ́ǹbù sílẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí ó jẹ́ pé wọ́n ti ní ìyàwó sílé àbí wọ́n ṣe fi òrùka sí ọwọ́ olólùfẹ́ wọn obìnrin tí ó jẹ́ pé wọ́n sì ń ṣe ọkùnrin ẹgbẹ́ wọn. Ó wá sọ wípé à tí n bá túkàsà sílẹ̀ tí n bá sọ̀rọ̀ ìfọ̀tébù hmm, mi yàmàyàmà. Àwọn ò kí ń parọ́ ohun kan tàbí ká sọ pé èèyàn kan lóyún fún wa àbí ká máa ṣe PR àbí ká máa ṣe àwọn ohun tí kò tọ́ á sì jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwa ń ṣe ìfilọ́lẹ̀ orin. Ọlámídé ni ó sọ ọ̀rọ̀ yìí wípé inú òun dùn pé òun jẹ́ àgbà ọ̀jẹ̀ òun ní àwọn ọmọ tí òun ti ràn lọ́wọ́ ní agboolé orin tí wọ́n ń kọ orin wọn tọ́lọ́kìkí tí kò dẹ̀ dí òun lọ́wọ́ nítorí pé inú òun máa ń dùn láti rí àwọn èèyàn tí wọ́n ń ṣe oríire tí wọ́n dẹ̀ lọ síwájú sí i. ó wáá sọ wípé òun fi ìfilọ́lẹ̀ EP òun sílẹ̀ àmọ́ náà òun dùn wípé òun fi sílẹ̀ láì jẹ́ pé òun ń wá ìròyìn kan láti fi mọ́ láti lè fi jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun fi ìfilọ́lẹ̀ EP òun sílẹ̀. lákòótán a kí gbogbo àwa olólùfẹ́ ètò Miliki Express pé a kú ewu oṣù tuntun láṣẹ Èdùmàrè ẹ̀mí wa máa rí ọ̀pọ̀lọpọ̀ oṣù àti ọdún láyé. ètò Miliki Express ó ṣì ń tẹ̀ síwájú ẹ máa bá wa ká lọ. ọ̀dọ̀ọdún là ń ra òòsà ọ̀dọ̀ Dulan Ramobi lórí igbá my life don better Tiwa Savage ló fún wa ní orin tí ó pe àkọlé ẹ̀ ní one one yẹn túmọ̀ sí pé ọ̀kan bẹ́ẹ̀ ni orin náà ó ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà nínú ẹ pé orin tí mo máa fẹ́ dé ni orin bí àdúrà bẹ̀rẹ̀ sí wípé ọ̀rọ̀ wa ó ń fẹ́ àdúrà ọ̀rọ̀ olú nàìjíríà nàìjíríà ta wáyé ó ń fẹ́ àdúrà láṣẹ Olódùmarè báyìí àdúrà ògo wa báyìí ó máa gbà àdúrà sábà báyìí abala tí a ti lọ gbọ́ ìtàn nípa King Wàsíù Àyìndé Marshal bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí olórin pápájọ láìpẹ́ ìwọ jẹ oyè gẹ́gẹ́ bí máyégún àkọ́kọ́ ti ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni tí Aláàfin Ọ̀yọ́ tí ó fún wọn á lọ gbọ́ ìtàn nípa ibi tá a ti bí wọn wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ orin ìrìn àjò wọn nídìí iṣẹ́ orin pàápàá jùlọ ìrìn àjò tí wọ́n rìn tí wọ́n tọ̀ tí wọ́n fi jẹ máyégún àkọ́kọ́ ti ilẹ̀ Yorùbá àti àwọn àwo orin tí wọ́n ti ṣe ẹ ká lọ gbọ́ ìtàn nípa King Wasiu Ayinde Marshal ambo ń bọ̀. èyí ni ìtàn ráńpẹ́ nípa àgbà ọ̀jẹ̀ olórin Fuji Alhaji Wasiu Ayinde Quadri. Ọlásùnkànmí Wàsíù Àyìndé Adéwálé Ọmọgbọ́láhàn Anífowóṣe tí gbogbo wa mọ̀ sí K1 The Ultimate tàbí Kwamwan. A bí wọn ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957 ní Àgàràwú nílùú Èkó. Bàbá rẹ̀ wá láti ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ìyá rẹ̀ wá láti ìlú Péjú ní ìpínlẹ̀ Oǹdó. Wasiu Ayinde bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní ọmọ ọdún mẹ́jọ àmọ́ orin kíkọ yìí àwọn òbí rẹ̀ ò tẹ́wọ́ gbà á nígbà tí ó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó sì ti gba igba orókè ní ibi ayẹyẹ orin lóríṣiríṣi. Ọdún 1975 Wasiu Ayinde darapọ̀ mọ́ ẹgbẹ́ Barrister Band tí ó pè ní The Supreme Fuji Commander. Ní ọdún 1979, K1 The Ultimate kọ́kọ́ ṣe ìfilọ́lẹ̀ álbọ̀mù tuntun tí ó pè ní Àbọ̀dé Mẹ́kà. Ní ọdún 1984, orin ẹ̀ tí ó gbajúmọ̀ jùlọ látinú álbọ̀mù yìí tó pè ní Tàlàzò ó jáde ní ọdún 1984 bákan náà èyí tó jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ Kwamwan pàápàá jùlọ wọ́n mọ̀ sí Tàlàzò system ní ọdún yìí kan náà ni Wasiu Ayinde Marshal ṣe ìrìnàjò lọ sí ilẹ̀ North America àti Europe ní èyí tí jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ dáadáa sí i ní ọdún 1994 K1 Ultimate gba adé ọba Fuji èyí tí ó gbà tí bàbá rẹ̀ náà tí ó tún jẹ́ ẹni tí ó wò láwòkọ́ṣe ní agboolé orin Barrister tí ó fi àṣẹ sí King Wasiu Ayinde jẹ́ olórin tí a mọ̀ tí wọ́n kọ jùjú àpàlà orin mìíràn tí wọ́n kọ pọ̀ mọ́ orin fújì wọn èyí tí wọ́n yẹ kọ́ pé orin Fuji. wọn ní kíláàsì fújì nítorí pé ó jẹ́ ẹni tí ó kọ́kọ́ fi àwọn ohun èlò orin lóríṣiríṣi bíi gìtá saxophone keyboard sí orin Fuji ní kíkọ. king of fuji king wasiu ayinde marshal ti gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n kéré sí i a gbọ́ wípé k1 àti títí ìyàwó rẹ̀ tuntun ìyẹn fatia wọ́n ti mọ́ra wọn láti ọdún two and one níbi kan lára àwọn ayẹyẹ tí ó máa ń ṣe ó sì sọ wípé wọ́n tọ́jú ìbáṣepọ̀ wọn torí pé k1 the ultimate ní ìyàwó tí ó fẹ́ sí Canada ní ṣùlọ́kà ìyẹn yéwándé àmọ́ nígbà tí títí ìyẹn fatia ti ó lóyún tí ó bímọ ó jẹ́ ohun tí wọn ò lè fi pamọ́ rárá èyí tí ó jẹ́ kí k1 the ultimate kí ó fẹ́ títí ní iṣu lọ́kà. Nígbà tí a bèèrè ìdí tí King Wasiu Ayinde Marshal tí ó fi fẹ́ ìyàwó tó pọ̀ tó bí ọmọ tí ó pọ̀, ó wá sọ pé òun lè fi ara òun wé King Solomon ti inú Bíbélì. Ó wá sọ wípé mélòó wá lòun ti ní. King Solomon ní ìyàwó seven hundred ó sì ní àlè three hundred ká tó wá sọ àwọn ọmọ tí wọ́n bí. Ó wá sọ wípé mélòó gan-an tiẹ̀ lòun tiẹ̀ wá ní tí gbogbo yín wá ń pariwo ẹ jẹ́ sinmi mẹ̀dọ̀ torí pé mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ọlọ́run sì fún mi ní àǹfààní ó fún mi gbogbo ohun tí mo lè fi tọ́jú ọmọ àti ìyàwó iyekíye tó bá wù mí tí n bá fẹ́. K1 The Ultimate ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ èyí tí Fame Musician of the Year wà lára rẹ̀ ó gba igba orókè gẹ́gẹ́ bí olórin Fuji tí ó mọ orin kọ jùlọ ní Nigerian Music Awards bákan náà ó tún gba Eddie's Hall of Fame ní ọdún 2013. ní ọdún 2001 a rí i pé ó gba oyè olú ọmọ láti ọwọ́ ọba Èkó ọba Adéyínká Oyèkán kejì. nínú ọdún tá a wà yìí ní King Wasiu Ayinde Marshal ni wọ́n di máyégún àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá tí Aláàfin ti ìlú Ọ̀yọ́ tí ó fún wọn ní oyè yìí. King Wasiu Ayinde ti ṣe ìfilọ́lẹ̀ álbọ̀mù orin tí ó tó àádọ́ta tí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ jẹ́ èyí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní òkè òkun. díẹ̀ nínú àwọn àwo orin náà rèé vivid imagination ara ẹ̀dìde ilẹ̀kùn ayọ̀ tàlàzò orindowo ọmọ naija wọ́n tún ná ayé ultimate medley ìjẹ̀bú fowó ṣeré medley sonson canada ninety eight part two ẹ̀yọ̀ máṣọ̀tẹ̀ consolidation the ultimate fuji collections series rhythmcom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a rí i pé king wasiu ayinde marshal wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ olórin fuji tí wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ní agboolé orin. wọ́n sì ní àmì ẹ̀yẹ tí ó pọ̀ pàápàá jùlọ wọ́n tún jẹ oyè tí ó pọ̀ ti máyégún àkọ́kọ́ ilẹ̀ yorùbá tí ó jẹ́ èyí tí ó tóbi jùlọ nínú oyè tí wọ́n ti gbà. kò jù bẹ́ẹ̀ lọ ní ti ìtàn ráńpẹ́ nípa King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anifowose Marshal aka K1 The Ultimate tàbí Kwam1 ẹ máa bá wa ká lọ. ó lè gbọ́ nípa bàbá wa olórin àgbà ọ̀jẹ̀ King Wasiu Ayinde Marshal ẹ rí i pé bàbá ìrìn àjò wọn tá a bá ń sọ ní pé lọ́pọ̀ ọgbà míì tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin wọ́n máa ń ní ẹni tí wọ́n ń wò ní àwòkọ́ṣe wọ́n lẹ́ni tó yẹ pé ìmíì ni wọ́n ní ẹni tí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìmí rèé ó lẹ́nu tí wọ́n pé bóyá ó ń ba lòlù ni àbò ń lu sákàrà ni àbò ń lu gángan ni bóyá ó ti ó ti ó ti ó ti play gìtá àbò oníṣẹ́ tó ti ṣe fún ẹni náà tí ó ń kọrin tó wá ti àtàrà nífẹ̀ẹ́ sí orin ẹlòmídẹ̀ẹ́rẹ́ ẹ̀bùn ni àti kọ́ látọ̀run wípé ẹni yìí orin ni ó kọ pàápàá jùlọ ẹ̀bùn orin náà tún wà tí wọ́n kọ àmọ́ bó ṣe ń sùn tán jí ni orin ìmísí orin ló ń wá sí ẹnu wọn tí wọ́n dẹ̀ ń kọ́ tí àwọn ọmọ ará náà ṣe kìíní tí wọ́n tẹ́wọ́ tí wọ́n gba ìṣòro wọlé a rí pé King Wasiu Ayinde Marshal ìrìn àjò wọn ó gùn ó pọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀wọ́ jẹ́ ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ olórin fújì tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn ní ilẹ̀ nàìjíríà àti lókè òkun torí pé wọ́n ti ṣe kí ni wọ́n ti san àwọn ohun tí owó àti ẹ̀jẹ̀ tó yẹ kó san pápá jùlọ wọ́n ti ṣiṣẹ́ ọ̀dọ̀ ti rin ìrìn ẹ̀jẹ̀ tó pọ̀ eh, nípa pé à ń kọ orin a dẹ̀ ń ran àwọn àgbà àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ ní ìdìbò ní ìdí lágbolé olórin fuji wọ́n ti ràn wọ́n lọ́wọ́ ẹ wo kò gbọ́dọ̀ ní ti abala ti ìtàn nípa ọ̀kan lára àwọn àgbà òde olórin tí àní fún wa lọ́sẹ̀ yìí ẹ ká lọ fi orin j1 lẹ́ẹ̀kan sí i tó pe àkọlé ẹ̀ ní sàrò kàṣíkìnì ká tún fẹsẹ̀ rájọ ká fi dànsí àtàbà padà dé ètò Miliki Express ó ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká